ìwọ ọlọ́run borúkọ jésù dada ọwọ́ agbára ìwọ ọlọ́run olúwa jẹ́rìí jẹ́ rọ́wọ́ agbára rẹ jésù jẹ́ rọ́wọ́ agbára rẹ jésù jẹ́ rọ́wọ́ agbára rẹ gbàdúrà jẹ́ kí rọ́wọ́ agbára rẹ olúwa jẹ́ kí rọ́wọ́ agbára rẹ lónìí lórúkọ jésù jẹ́ rọ́wọ́ agbára ìwọ ọlọ́run ní gbogbo ọ̀nà mi lórúkọ jésù lórí ayé mi sẹ́ lórí iṣẹ́ mi olúwa jẹ́ kí rọ́wọ́ agbára rẹ sọ fún jésù lọ́wọ́lọ́ jẹ́ rọ́wọ́ agbára rẹ olùwàjẹ́ ràn wá agbára rẹ̀ sọ fún ọlọ́run jẹ́ ràn wá agbára rẹ̀ ní orúkọ jésù nínú ayé mi lónìí jẹ́ ràn wá agbára rẹ̀ lórí iṣẹ́ mi lónìí jẹ́ ràn wá agbára rẹ̀ lórí ọ̀nà mi lónìí jẹ́ ràn wa agbára rẹ̀ sọ fún ọlọ́run mo fẹ́ rí ọwọ́ agbára ọlọ́run ọwọ́ agbára rẹ̀ mo fẹ́ rí o ní orúkọ jésù ọwọ́ agbára rẹ̀ mo fẹ́ rí sọ fún jésù tó wà ọwọ́ agbára ọlọ́run ló fẹ́ rí olúwa kí n rọ́wọ́ agbára rẹ̀ àní gbàdúrà sọ fún ọlọ́run alààyè jẹ́ n rọ́wọ́ agbára rẹ̀ ní orúkọ jésù sórí iṣẹ́ mi tẹ̀rọ wá gbára rẹ̀ sórí ilé mi tẹ̀rọ wá gbára rẹ̀ ní ọ̀nà mi gbogbo tẹ̀rọ wá gbára rẹ̀ sọ fún ọlọ́run kò fẹ́ rọ wá gbá ọlọ́run olúwa tẹ̀rọ wá gbára rẹ̀ láàárọ̀ yìí ni ní orúkọ jésù tẹ̀rọ wá gbára rẹ̀ olúwa tẹ̀rọ wá gbára rẹ̀ gbàdúà sọ fún ọlọ́run tẹ̀rọ gbára rẹ̀ ní orúkọ jésù tẹ̀rọ gbá ọlọ́run màkàlà wá gbá tí nítorí ẹni ṣe ó yà fa lórí iṣẹ́ mi ọwọ́ gbá ọlọ́run fa àrùn lórí ọ̀nà mi ní orúkọ jésù ọwọ́ agbá ọlọ́run fa àrùn lé mi àní gbàdúrà ọwọ́ agbá ọlọ́run tí ń torí ẹni ṣe tí ń tó ayé ẹni ṣe tí ń sọ ayé ẹni dára ó yá fa àánú ilé mi lónìí ní orúkọ jésù ọwọ́ agbára rẹ̀ fara ní orúkọ jésù as the hand of God's power to manifest in your life ní orúkọ jésù ọwọ́ agbára ọlọ́run ní orúkọ jésù the hand of God's power ní orúkọ jésù the hand of God's power láàárọ̀ yìí olúwa jẹ́ n rí ọwọ́ agbá ọlọ́run olúwa jẹ́ n rí ọwọ́ ìdáǹdè olúwa jẹ́ n rí ọwọ́ ìtúsílẹ̀ olúwa jẹ́ n rí ọwọ́ ìgbéga olúwa jẹ́ n rí ọwọ́ ìbùkún àní gbàdúà sọ fún ọlọ́run mo fẹ́ rí ọwọ́ agbára ọlọ́run kàbàsú tó kò parabayé màá sí kẹtẹlẹbọ gbàdúà sẹ olúwa ọwọ́ agbára rẹ mo fẹ́ rí ọwọ́ agbára rẹ mo fẹ́ rí ọwọ́ ìṣẹ́gun rẹ mo fẹ́ rí ọwọ́ ìdáǹdè rẹ mo fẹ́ rí nà jáde sórí ọ̀rọ̀ mi na jáde sórí ayé mi na jáde sórí ayé àwọn ọmọ mi jáde sórí iṣẹ́ mi ọwọ́ agbára èyí tó fi mú ebéèrú mẹ́ta jáde nínú ìléwu ní orúkọ Daniel fi kú sínú ogun ní orúkọ Jésù ó yá gbàdúrà Daniel èyí tí fi kú sínú ní orúkọ Jésù ọwọ́ agbára ńlá títí mi ò fi tí kò fi bá mi tí ò tí ò tí ò jẹ́ kó burú fún mi àní gbàdúrà olùwàjẹ́rán wa gbára rẹ̀ kábàbà bó soto kábàyà lè poró soto yàrá orúkọ jésù dada ọwọ́ agbá ọlọ́run ọwọ́ agbá ọlọ́run na na jáde na jáde na jáde na jáde na jáde na jáde ó yá na jáde gbàdúrà ní orúkọ jésù lọ́wọ́ agbára rẹ bàbá olúwa nà ní orúkọ jésù ọwọ́ agbára rẹ ọlọ́run aláyé olúwa náà ṣí ọ̀nà mi gbogbo ọwọ́ agbára rẹ̀ olúwa náà ní orúkọ jésù sórí ọ̀rọ̀ ayé mi ọwọ́ agbára rẹ̀ olúwa náà sí ìdáwọ́lé mi gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ porúkọ jésù gbogbo tó ń pa mí àkókò yìí olúwa sọ fún mi but everything that makes you to cry gbogbo tó ń jẹ́ sunkún olúwa sọ́dẹ̀ rẹ̀ fún mi gbogbo tó ń mú ìjayà wá èyí tó jẹ́ kí ẹ̀rù ẹ̀rù ẹ̀rù tó bá ti rántí tí ẹ̀rù ó bọ̀ ọ́ tó bá ti rántí tí ẹ̀rù ó bà ọ́ gbogbo tó mú ìjayà wá sínú ayé mi that makes you to be afraid olúwa sọ́dẹ̀ rẹ̀ fún mi gbogbo tó ń jẹ́ kí n sọkún olúwa sọ́dẹ̀ rẹ̀ ọmọlọ́run lánàá kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù gbogbo tó ní ẹ ń sunkún olúwa sọdẹ̀rìn ní orúkọ jésù olúwa sọdẹ̀rìn orúkọ jésù gbogbo gbòǹgbò ìkorò nínú ayé mi lónìí ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ bá ń fàtú gbogbo gbòǹgbò ìkorò nínú ayé ọmọ mi lónìí ẹ bá ń fàtú níbo ló wà sí ẹ àní gbàdúrà ní orúkọ jésù gbogbo gbòǹgbò ìkorò nínú ayé mi lónìí ẹni máa ń sọ ẹ̀lì gbogbo tó ń jẹ́ ń sọkún gbogbo tó ń jẹ́ ń banújẹ́ olódùmarè mú kú nínú ayé mi lónìí with everything that makes you to cry ohun tó ń pẹ́ lẹ́kùn yẹn gan ohun tó ń jọ sọkùn ní orúkọ jésù ọ̀run mú kúrò àní gbàdúrà ọ̀run mú kúrò ní orúkọ jésù ọ̀run mú kúrò ní orúkọ jésù ọ̀run mú kúrò ní orúkọ jésù olúwa mú kúrò ó yá ó yá ó yá gbogbo kúrò nínú ayé mi ẹni máa ń sọ̀rọ̀ ó yá fàtú àní gbàdúrà gbogbo kúrò nínú ayé rẹ lónìí ó yá kí ọlọ́run kó mú kúrò àní pé jésù dáadáa gbogbo tó ń ba ọ̀nà jẹ́ gbogbo tó jẹ́ ronlóore ní orúkọ jésù olúwa mú kúrò àní orúkọ jésù dáadáa ó yá kaba sí kelebo kaba rapatu te kelebo in jesus name we pray ẹ porúkọ jésù ibi tí ayé ti ń pe ayé mi lẹ́jọ́ where they are calling your life for judgment ibi tí wọ́n ti ń dá ayé mi lẹ́jọ́ where they are where they are where they are passing judgment upon your life ibi tó ti ń dá ìrìn àjò mi lẹ́jọ́ pé à ah, ire yẹn ò tọ́ sí i tó ní pé ire ayé ire yìí ò tọ́ sí mi ire tí ọkàn mi ń fẹ́ ò tọ́ sí mi ibi tó ti ń dá ayé mi lẹ́jọ́ ọ̀run bá mi dá sí i olúwa dá mi láre orúkọ jésù ibi tó ti ń dá ayé àwọn ọmọ mi lẹ́jọ́ ẹ kó orúkọ jésù dáadáa olúwa dá wọn láre ibi tó ti ń dá ìpín mi lẹ́jọ́ orúkọ jésù olúwa dá mi láre wọn lọ́n fẹ́ kó pe jésù kó béèrè fún ìdáláre olúwa dámẹ́láre kàbàkàsà tún tèkìlìà ṣe ìdìbò kó pé orúsì tèkìlẹ̀ bọ̀ borúkọ jésù dáadáa ẹ̀yin ogun ọ̀run ẹ̀ dámẹ́láre ní orúkọ jésù ẹ̀ dá ayé mi láre ẹ̀ dá ayé ọmọ mi láre ní orúkọ jésù ìwé tó ń pè mí lẹ́jọ́ ní orúkọ jésù olúwa dámẹ́láre àní gbàdúrà sọ fún ọlọ́run kó dán ọ láre ojú ògbúdọ̀ tí ọ mo kó bá kú sátayaba ojú ò gbúdọ̀ tì mí olúwa dá kaba sí makute karabakasa ó yá gbàdúrà ọ̀run dá mi láre lónìí o ẹ jẹ́ ń gbàdá láre ní orúkọ jésù gbàdá láre lónìí ó yá gbàdá láre lónìí ní orúkọ jésù gbàdá láre lónìí àní sọ fún jésù dada olúwa dá mi láre olúwa dá olúwa dá mi ń rí dára rẹ̀ gbà ní orúkọ jésù ẹ dá tọmọtọmọ ní orúkọ jésù ẹ dá mi láre tayátayá ní orúkọ jésù ẹ dá mi láre tọmọtọmọ ẹ dá mi láre inú ọdún yìí ó yẹ dá ayé mi láre ojú ògbúdọ̀ tì mí orúkọ jésù ojú ògbúdọ̀ tì mí ní orúkọ jésù ayé ògbúdọ̀ yọ̀ mí ní orúkọ jésù ayé ògbúdọ̀ yọ̀ gbàdúrà ayé ògbúdọ̀ yọ̀ ní orúkọ jésù kò gbúdọ̀ jásẹ́ gan kò gbúdọ̀ jásí ìtìjú ní orúkọ jésù mo ní kò gbúdọ̀ jásí ẹ̀gàn mo ní kò gbúdọ̀ jásí ìtìjú gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa mi lo phone line i'm only using the YouTube and Facebook and showers of blessing showers of blessing gangan mo ṣe wò gangan ó ń tan nálẹ̀ ẹ̀yà ẹ̀yà ẹ̀yà kàdàbí bátìrì orí ẹ̀ ẹ̀yà ó kù fifteen minutes ó kù fifteen percent mi sì ní charger lẹ́gbẹ̀ẹ́. <laughs> ibi tó bá dé náà náírà múná lọ́rọ̀ bẹ́ẹ̀ pọ́pọ́ àgbà hallelujah mo kàn wá pé okay because I said I'm coming so ìdààmú jókòó sínú òkè ní ẹni jókòó náà kájọ gbà bẹ́ẹ̀ rájọ kájọ ra mu wẹ́rẹ́wẹ́rẹ́ pápápá gbogbo ẹ̀ náà jọra wọn yóò jọra wọn lórúkọ Jésù náà ayé ẹ̀ ní orúkọ Jésù yóò jọra wọn lórúkọ Jésù náà ayé wa lónìí lórúkọ Jésù yóò jọra wọn ní gbogbo ọ̀nà yóò jọra wọn more volume kẹ kí ni jẹ́ bẹ́ẹ̀ <laughs> ẹ gbọ́ mi more volume níbo bí a kì í tún sọ̀rọ̀ sókè bí ẹ kẹ́lẹ́ gbọ́ mi náà you are just in front of me ẹ gbọ́ more volume ẹnìkan ni more volume you can hear me ẹ gbọ́ mi. more volume. Eh? Esau, do you want more volume? Volume is okay. If <laughs> fẹ́ ká lé mi síta nù. <laughs> Pé ó yà ìtayà. Ẹ porúkọ Jésù. Ẹ jẹ́ aráàánú gbà. Gbogbo tó ti ń pe ayé mi lẹ́jọ́. Olúwa dá lónìí orúkọ jésù kàlíàbà kùsàtàyàbà ọ̀yà orúkọ jésù orúkọ jésù ìkàbà kùsèkèlì àkàdé ọ̀yà orúkọ jésù dada ibi tí wọ́n ti ń pe ayé ìmẹ́lẹ́jọ ní orúkọ jésù olúwa dámẹ́láre màá sí kàtàlábà kò sọ́tò yàbò orúkọ jésù dada ibi tí wọ́n ti ń pe ayé ìmẹ́lẹ́jọ ní orúkọ jésù màtókò parosate olúwa dámẹ́láre orúkọ jésù dámẹ́láre dame dame dame dame dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre orúkọ jésù dámẹ́láre màkàtélébó kápá orúkọ jésù ẹ̀yin ogun rẹ̀ dámẹ́láre lèparó sótóyàbò lèparó sátẹ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa àmín. Hmm. <laughs> now it's interpret. I should interpret. Okay. ẹ call the name of Jesus Christ Lord in anywhere they are calling my life for judgment ibi tán touching ń pe in any area of life they are calling my life for judgment Olúwa dá in that areas of life that they are calling your life for judgment ibi tán touching ń where they are calling your life for judgment where they are accusing your life Lord, set my life free. Olúwa Damelari, set my life free. Borúkọ Jésù, the Lord God of heaven to set your life free in any areas of life. They are calling your life, they are calling your dream for judgment. In the name of Jesus. we are sọ fún set my life free. Kaba soto peru soto kopayaba. In the name of Jesus. Màyéke yeke tolo bá kú makaparuso tótólẹkẹlẹbọ porúkọ jésù ibi tá a ti pe ayé mi lẹ́jọ́ olúwa dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre dámẹ́láre ànigbàdua dámẹ́láre olùgbàlà dámẹ́láre olùgbàlà dámẹ́láre ní orúkọ jésù dámẹ́láre ní orúkọ jésù dámẹ́láre. ní orúkọ jésù dámi láre ó yá gbàdúrà dámi láre iṣẹ dáyé mi láre dáyé ọmọ mi láre ní orúkọ that Lord should set you free set my life free set my life free set my life free in Jesus name we pray tell the Lord daddy locate my blessing for me I cannot hear I don't understand you cannot hear you mean you cannot hear I cannot I cannot hear what's that I don't understand that mean you mean you cannot hear the Yoruba language or which one? You cannot hear the voice. Go hear me. I cannot hear. I cannot hear. I see that you cannot hear. I don't understand. It won't be. Which one? You cannot hear me, or which one? Or you cannot hear the language. Which one is it? You cannot hear my language, or you cannot hear the volume. Which one? Is it the volume, right? Increase your phone. Okay, okay. In, they should increase, increase the volume, the volume of your phone, please. You can you can hear me now. <laughs> <laughs> Hallelujah. The volume is right now. The volume is good. <laughs> Praise the Lord. Okay. Hallelujah. Now let, let's tell the Lord, the Lord Jehovah God to visit you. Ẹ porúkọ Jésù, the Lord Jehovah God to visit your life. Ẹ porúkọ Jésù, the Lord Jehovah God to visit your life. Oluwa bí me will visit my life in this season. Don't let the enemy waste my time. Ẹ de jẹ́ ọ̀tá kò mi ṣòfò those that want to waste your time in life gbogbo agbára tó fẹ́ fi àkókò rẹ ṣòfò sẹ́ gbogbo agbára tó fẹ́ kí ọjọ́ lọ mọ́ mi lọ́wọ́ kì gábà kó ṣàtòyà lift up voice and call upon the Lord ẹ jẹ́ gbà let me see the mercy of you God àánú kò dìde fún ayé mi lọ́wọ́lọ́wọ́ let the mercy of you from your throne arise for me. ó yá ó orúkọ jésù kábàkàtì kìrabàtò kìtì pẹ̀rù sọ́tò tólígàbà lè pẹ̀rù sọ́tò yàbà let the mercy of God arise for your life ó yá àánú àánú àánú àmàṣíkàtà sọ́tò pẹ̀rù sàtẹ̀. ó yá gbàdúrà àánú dìde fún ayé mi àánú dìde fún ayé ọmọ mi àánú dìde fún iṣẹ́ mi ní orúkọ Jésù orúkọ Jésù dada. àánú dìde fún ayé mi sọ fún Ọlọ́run kí àánú kó dìde fún ayé rẹ ni ó yá gbàdúrà àánú kó dìde fún ayé mi ní orúkọ Jésù àánú kó dìde fún iṣẹ́ mi ní orúkọ Jésù àánú kò dé inú ayé ọmọ mi ní orúkọ Jésù ó yá gbàdúrà àánú kò dé fún ayé mi ní orúkọ Jésù àánú kò dé fún iṣẹ́ mi ní orúkọ Jésù àánú kò dé lórí ilé mi ní orúkọ Jésù as the measure of God to arise for you in Jesus name we pray ẹ porúkọ Jésù sọ fún Ọlọ́run call the name of Jesus Christ ibikíbi tí ayé bá ti pè mí mọ́ where they have locked my life Lord un un unlock me. tú mi sílẹ̀ sọ fún ọlọ́run ibi tó wà sẹ́ níbikíbi tán bá lọ tán bá ti ìpín the way they have padlocked my dreams ibi tán ti ti ìpín mi mọ́lẹ̀ ọ̀run tú mi sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ask the Lord to set you free ibikíbi ibikíbi tó bá jẹ́ ibikíbi tó bá ti ti ayé mi mọ́lẹ̀ ọ̀run tú mi sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ask the Lord to set you free. ibikíbi tí a bá ti ti ìpín mi mọ́lẹ̀ ẹnikẹ́ni tó de ìpín mi sẹ́ ní orúkọ Jésù ó yá tú mi sílẹ̀ ọlọ́run kò páálí ka sótó tó ní kaba ó yá gbé kapiru sítápá ibikíbi tí a bá ti ti ìpín àwọn àyàn ìmọ́lẹ̀ ọ̀run kò tú yín sílẹ̀ where they have locked your dreams where they have locked your life as Holy Spirit to release you Father unlock me ẹ tú mi sílẹ̀ Unlock my life. misile. Unlock my dreams. Tuaye misile. Oya oya gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ọba tó pọ̀ ní pàjágbà ibikíbi tí a bá ti tẹ ìpè mi mọ́lẹ̀ oya ya sọ fún Ọlọ́run ó dára dé unlock me sọ fún Jésù unlock me my father unlock me my father unlock me my father unlock me ní orúkọ Jésù unlock my dream unlock my life unlock my children unlock my wife in the name of Jesus unlock me o oh God in the name of Jesus unlock my dream unlock my dream ó yá unlock me in the name of Jesus But do I say, the Lord you Jehovah God to unlock you makabagayaba le sonto perekete le peru sekileba unlock my life unlock my life unlock my life unlock my life unlock my life ní orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa I rebuke every spirit unstable in your life. Now I'm talking Holy Spirit I thank you Lord because you are the one that have the work. Olúwa pé ìwọ ni oníṣẹ́. Now daddy I have resumed to duty. Now take over gba iṣẹ́ ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Oh thank you my daddy. Oh thank you. Now take over the work now. Bẹ́ẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. oh yes gbogbo ẹni tó ní kí ayé rẹ̀ máa ṣe ségesège gbogbo ẹni tó ní kí ayé rẹ̀ máa ṣe ségesège that your life should be unstable gbogbo ẹni tó ní kí ìpín rẹ̀ kó máa ṣe ségesège lónìí ayé yẹn kó gba ọ̀tún àmín ṣàbẹ̀ dáadáa gbogbo ẹni tó ní kí ìpín rẹ̀ kó máa ṣe ségesège ní orúkọ Jésù. Bakalia Kashirala. Today, let your life stable. As on today, let your dream stable. Kikabakushakubausate. Gbogbo ẹni tó ní kí ayé ọmọ rẹ̀ máa ṣe ségesège ní unstable child poratakite keperosate bakushondoblekatai bai kusaida mukuperostekata gbogbo agbá tó ní kọ́ Bubabatuni jábọ́ lẹ́yìn nye. rọ́bà kú ṣèkèlè bò kàpẹ́ẹ́lì àlọ́ lórúkọ jésù agbára kò dasán àmín sàmì dáadáa maeli kaori paori strictalia mashida bakapaile strictalia I pray that the hand of Jehovah God liteke berosete ke beruso perusate mato beruso to to visit your life in Jesus name we pray say Father arise release me etumisile Arise, release me. And to me sile. Arise, release my life. Et tu me sile. Arise, release my dream. Et tu do me sile. Arise, release me in this season. And to me sile lákòókò yìí. Ayé mi obudo gbúdọ̀ gbénú No more that my life will remain barren. Iṣẹ́ mi obudo gbúdọ̀ wà ní no more that my life remember ẹ oya oya oya oya oya gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa ìtumọ̀ sílẹ̀ ayé mi ò gbúdọ̀ gbénú yàmá sọ fún jésù ayé rẹ kò gbúdọ̀ gbénú yàmá ayé ọmọ rẹ ò gbúdọ̀ gbénú yàmá orúkọ jésù dáadáa ayé rẹ ò gbúdọ̀ gbénú yàmá oya gbàdúrà orúkọ jésù orúkọ jésù ayé mi ò gbúdọ̀ gbénú yàmá oya orúkọ jésù dáadáa ayé ọmọ mi ò gbúdọ̀ gbénú yàmá ó yá ìpín mi ògbúdọ̀ gbà ní ìyàmà ní orúkọ jésù makataliada leperu sototolia masototoliaba rapatutekelea sototolikalaba leperu sototoleba leperu sototolia masotototolegaba rapetotolikala leperu setelia ó yá ó yá ayé mi ògbúdọ̀ gbénú ìyàmà ní orúkọ jésù ẹtú ayé mi lẹ ẹtú ayé ọmọ mi lẹ ẹtú ìpín mi lẹ orúkọ jésù ayé mi ògbúdọ̀ gbénú ìyàmà Oh, yeah, yeah, yeah. Ah, no more in suffering. No more in pain. No more in disappointment. My life come out. Jáde, jáde, jáde. Borúkọ Jésù, ìpín mi jáde. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, you mi lè ti fi àdúrà ìránṣẹ́. Kó jẹ́ jẹ́ pé akọ̀sáré fẹ́ mọ Papa, àpá láàárọ̀ yìí ni. Ìwọ́n tó fi asáré fi ránṣẹ́ pápá àpá. Màá ṣúrẹ́ ọ̀fẹ́ nìsín praise the lord borí mi sókè jésù kí n ga yáyé lọ borí mi sókè jésù kí n ga jọta lọ bàbá borí mi sókè jésù kí n ga yáyé lọ ọlọ́run borí mi sókè jésù kí n ga jọta lọ ó yá. Oh, yeah kò tá mi má ṣe kú kiri ayọ̀ mi ṣojú rẹ̀ o. ó máa rí mi lókè lókè lójoojúmọ́ borí mi sókè Jésù kí n ga jayé lọ bàbá borí mi sókè Jésù kí n ga lọ́tà lọ ẹ má jẹ́ ń jìyà borí mi sókè Jésù kí n ga jayé lọ bàbá mi gbórí mi sókè jésù kínga jọta lọ ó bàbá gbórí mi sókè jésù kínga jayé lọ bàbá mi kọ̀tá mi má ṣe kú kiri ayọ̀ mi sójú rẹ̀ o kò mọ̀ rí mi lókè lókè lójoojúmọ́ gbórí mi sókè. So jésù kí n ga jọta lọ ọlọ́run mi gborí mi sókè jésù kí n ga jayé lọ bàbá gborí mi sókè jésù kí n ga jọta lọ ọlọ́run gborí mi sókè jésù kí n ga jayé lọ ẹ̀yà bàbá gborí mi sókè jésù kí n ga jọta lọ ó yá kọ́tá mi má ṣekú kiri ayọ̀ mi sóòjú rẹ̀ o kó máa rí mi lókè lókè lójoojúmọ́ mo rí mi sókè Jésù kí n ga jọta lọ ẹ porúkọ Jésù Olúwa dìde gbé orí mi sókè Olúwa dìde gbé ayé mi sókè Olúwa dìde gbé ilé mi sókè. Father, lift me up in this season. Oh, thank you, my Father. In Jesus' name, we pray. Battery, <laughs> You don't mind I should talk? Ṣé my máa up. <laughs> Um, let me let me see somebody that can bring me this um, charger Stay for me. Ẹ pé orúkọ Jésù Olúwa dìde fún ayé Olua, did they find you, ayé Olúwa dìde fún ayé mi. Arise, lift me up in this season. Arise, set my life free. Arise, favor me. Arise, turn things around for me. Orúkọ Jésù Olúwa dìde gbé orí Lift me up for something great in life. Lift my life up for something great in my life. In the name of Jesus. mato parusa tala bakayaba boko peru soto tolikele boko paru stratalia oh thank you my daddy gbọ́ àdúrà lórúkọ jesus Christ, olúwa wa let my life come out of ashes ayé mi kò kú ònú eérú ẹnìkan gbàdúrà àdúrà rẹ nìyẹn that's your prayer ayé mi kò kú ònú eérú let my life come out of ashes is that not the word of God that told me he will give you beauty for ashes. is going to give beauty for ashes. He's going to be, give our life beauty for ashes. Ẹ porúkọ Jésù, ayé mi jókòó nu eru ìpín mi jókòó nu eérú, ní orúkọ gbogbo ẹni tó ń dáná ayé ẹnu eérú sẹ́, gbogbo ẹni tó ń dáná ìrìn àjò ayé ọmọ rẹ nu eérú, ní orúkọ Jésù, let my life come out of ashes. Sọ fún Jésù bẹ́ẹ̀, I have nine minutes, ní orúkọ Jésù nine percent, ní orúkọ Jésù. Ikabarushe telebo. Bake telebo kuparu satea. Keperu soto tole kelebo. Orúkọ Jésù. Ayé mi kú ònú ẹrù. Ní orúkọ Jésù. Oya ayé mi kú ònú ẹrù. Makabe rosoto korabakadia. Soto tole kelebo. Orúkọ Jésù. Ayé mi kú ònú ẹrù. Let my life come out of ashes. In the name of Jesus. Ìpín mi kú ònú ẹrù. Keperus. Let it come out of ashes. Beauty, O God. Beauty, O God. Beauty, O God. Beauty, O God. Beauty, O God. In the name of Jesus. Masike telebo. Katolia bakahiarebo. Lesundo barkata. Lesuto tolikelebo. Makeperu sotoliabo. Makeperu sotolia. Porúkọ Jésù. Ayé mi kú ònú In the name of Jesus. Masike telebo. Porúkọ Jésù ìpín mi kú ònú ẹrú orúkọ Jésù dáadáa ayé mi kú nínú ìrìn àjò tí mo wà yìí in this journey níbi tí mo wà nílé ọkọ ayé mi kú ònú ẹrú ayé ọmọ mi kú ní orúkọ Jésù let my life come out of it ìkàbàbà come out of ashes in the name of Jesus let my dream come out of ashes ní orúkọ Jésù let my life come out of ashes in the name of Jesus let my life come out of ashes in Jesus name we pray those on showers of blessing. If you can still hear me say amen, I'm still thinking May I should charge it or I should let go. <laughs> maybe, I should, <laughs> maybe I should charge it or let go. Say amen. And the Lord showers of blessing. Say amen. Hallelujah. see me. Mike. might be bínú. Mike. Give me the charger. Give me the charger for the iPod. I'm sorry. Ẹ porúkọ Jésù. Ayé mi kó kú ẹrú. fẹ́ kó porúkọ Jésù dáadáa ayé mi kó kú ònú ẹrú kàlíbà sótótó káraba kàtàyàbò màkàlíbò síkìlẹ̀bò ayé mi kó kú ònú ẹrú let it come out ní orúkọ Jésù màkàtẹ́kẹ́lẹ́bò kaba sọ fún Jésù dáadáa ayé mi kó kú ònú ẹrú ayé mi kó kú ònú ẹrú porúkọ Jésù ìpín mi kó kú ònú ẹrú ìkàlẹ́ bá sí kékeré bó sọ fún Jésù sẹ́ ayé mi kó kú ònú ẹrú ìkẹparú soto kabayaba sọ fún Jésù ìpín mi kú ònú ẹrú láyé orúkọ Jésù ayé ọmọ mi kú ònú ẹrú ìkàbàbàbọ soto yaba sọ fún Jésù lọ́wọ́lọ́wọ́ màkóperu sotokoba orúkọ Jésù ayé mi kó kú ònú ẹrù ní orúkọ Jésù let it come out in the name of Jesus let it come out in the name of Jesus let it come out in the name of Jesus let it come out in the name of Jesus ayé mi kú ònú ẹrù ayé mi kú ònú ẹrù orúkọ Jésù dada ayé mi kú ònú come out of ashes in Jesus name we pray ẹ sọ fún Jésù. olúwa gbé ọwọ́ àṣetì kúrò lónú ayé mi remove the hand of failure from me olúwa gbé ọwọ́ àṣetì kúrò ni ìrìn àjò mi remove the hand of failure from me when all these things when God remove all these things from your life you begin to experience God's joy you begin to see the power of God moving olúwa gbé ọwọ́ òkùnkùn kúrò ayé mi remove the hand of enemy from me. When the Lord remove those hands from you, your life will begin to enter the fulfillment of God. tó remove the hand of enemy from me that hand that is blocking me some people say it's just natural why is it natural on your own side when it's not eh, when every other is moving forward. kó jẹ́ pé wọn náà refuse kó jẹ́ pé àwọn yòókù wọn ń fún wọn when it come to your turn ìgbà ẹni gbogbo ẹ̀ máa ń rí kọ́ ó máa ń rí bákan olúwa mú ọwọ́ tá gbélé mi lórí kúrò ọwọ́ tí ò fẹ́ kí n ju bí mo ṣe wà yìí lọ that hand that don't want me to go beyond where I am ọwọ́ tí ò fẹ́ kí ayé mi dàgbà sókè that hand that don't want your life to grow gbogbo ọwọ́ adáyé ẹni dúró agbáyé ẹni mọ́lẹ̀ ẹ porúkọ Jésù ó yá mu kó ọmọ ọlọ́run lánàá kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù olúwa mú ọwọ́ ìyà kóònù ayé mi ní orúkọ jésù mú ọwọ́ ìyà kóònù ayé mi ní orúkọ jésù mú ọwọ́ ẹ̀gàn remove that hand from me that hand that suffer that hand that torment lie that hand that put life to shame ọwọ́ adáyé ẹni dúró ọwọ́ tí o fẹ́ kó gbádùn àwọn ọmọ ọwọ́ tí o fẹ́ kó ṣeré láyé ẹ gbàdúrà olúwa mú ọwọ́ ìkúrò ọwọ́ ajayé ẹni lógún ọwọ́ ajayé ẹni níyà ọwọ́ agbáyé ẹni sánlẹ̀ ọwọ́ afẹ́ayé ẹni sí ẹ̀yẹ ọwọ́ ogun olúwa mú kúrò ọwọ́ ìjà olúwa mú kúrò ọwọ́ àṣetì olúwa remove those hand from me hand of hand, the hand of failure the hand of disappointment of life ọwọ́ ìtìjú ọwọ́ afáyé ẹni sí ẹ̀yẹ orúkọ jésù mú ọwọ́ ìkúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò gbọ́ àdúrà lórúkọ jesus christy olúwa wa i have nine minutes i share the grace i go and i see you in the morning. Eh, pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ẹ̀ta ló ń jẹ́ pẹ̀lú ẹni ẹ kó láàánú gbà o èmi nǹkan tún lè kó orúkọ yẹn ẹni ẹ kó láàánú gbà o. lórúkọ jésù láàánú gbà mo gbàdúrà olúwa láàánú gbà ẹ pé orúkọ jésù gbogbo tí mo bá náwó sí fún eré ọwọ́ mi jó tó gbogbo tí mo bá dáwọ́lé fún eré olúwa fún mi ní àṣeyọrí rẹ̀ anywhere that you have set forth your hands to receive blessing let your life get to it olúwa gbogbo tí mo bá náwó sí fún eré ọwọ́ mi jó tó gbogbo tí mo wá ń fẹ́ fún rẹ ẹ̀yin ọ̀run ẹ gbé lé mi lọ́wọ́ bóyá orúkọ jésù kò gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọba tó pọ̀ ní pàtàgbára gbogbo tí bá náwó sí fún eré o ọwọ́ mi jó tó orúkọ jésù ibi tó bá náwó sí fún eré ọwọ́ mi jó tó orúkọ jésù ibikíbi tó bá náwó sí fún eré ọwọ́ rẹ jó tó ní orúkọ jésù gbogbo tí bá náwó sí fún eré ọwọ́ mi jó tó ní orúkọ jésù makali agabasikata àní gbàdúrà call the name of jesus christ ibikíbi tó bá náwó sí fún ire lónìí ọwọ́ yín jó tó ibi tó náwó sí yẹn láti ohun tó fẹ́ mú mbẹ̀ ọ̀run kó gbélé ẹ lọ́wọ́ mo ní kó rí mú rí mú sẹ́ ní orúkọ jésù take it ní orúkọ jésù makakapakaza ìrìnàjò ò ní pa ẹlẹ́kùn ò ní sunkún ní ìrìnàjò you will not cry over your journey i'm talking to somebody right now ní orúkọ jésù ìrìn àjò ò ní sunkún bẹ́ẹ̀ you will not cry in your journey ìrìn àjò ò ní sunkún ní ìrìn àjò ó yá gbàdúrà ní orúkọ Jésù ò ní sunkún ìrìn àjò sọ fún Jésù gbogbo tó bá náwó sí anywhere that I have stretched forth my hand to receive the blessing ẹ jẹ́ kí n rírí ayé mi gbà ẹ jẹ́ kí n rírí ògo mi gbà ó yá gbàdúrà ẹ jẹ́ kí n rírí ayọ̀ mi gbà orúkọ Jésù ẹ jẹ́ kí n rírí gbà gbàre rẹ lórúkọ Jésù gbàre ẹ gbàre yín lórúkọ Jésù gbàre lórúkọ jésù ní orúkọ jésù gbàre gbàre gbàre gbàre ayọ̀ gbàre gbàre lórúkọ jésù gbàre níkàpá ló so tótó níkàpá ní orúkọ jésù gbàre lónìí lórúkọ jésù gbàre lónìí gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa ẹ ká yọjú ilé náà in the morning in the morning in the morning. Uh, when after we pray You put it later on, not today. Okay, see, the, the, the prayer is section, is two section of that padlock open. Today we're going to open it. You know, we go into different section, which is Yoruba section and English section today. Okay, so when in the morning you can choose to open it, I'll pray. Those in English section, and also you can wait the evening, the night. So, but no matter what, just open it today whether you want to wait in the evening or you want to wait in the morning. You know, so, so today, you, it's today, Tuesday. I mean, so I, am not talking about it now because, uh, so in the morning, I'm going to come on about it in the morning. Hallelujah. Because of those that don't speak Yoruba in, um, in, in, in our midst. So I, in the morning, but about Shigagon, even though you open it, there's still more prayer on it. testimony of prayer kọ́lọ́run kò ṣí ọ sílẹ̀ fún rere. ẹnìkan gbà ní olúwa ní kí n sọ fún ẹnìkan lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ̀rù ìtìjú tó ń bọ̀ ọ yẹn ojú kì í ojú ò ní tì ọ́ you are afraid of shame ẹ̀rù ò ń bẹ̀rù ohun tó fẹ́ tójú tì ẹ́ olúwa ní ojú kì yóò tì ọ́ I'm looking at time. I have four minutes. ẹni tí ọ̀tá wa gbé ẹrù ìyà sínú ilé rẹ̀ olúwa yóò gbé ẹrù ìyà yẹn kúrò ẹ̀ every luggage of suffering it's tí ayé gbé wọlé sínú ilé ọlọ́run yóò gbé jáde. ẹnìkan náà tó ti ṣe ṣe ṣe ṣe lórí nǹkan tó ń wá yìí mi mọ nǹkan tó dáwọ́lé tó ṣe tó ti ṣe you have suffered enough on it o ti ṣe wàhálà lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ I don't know ogun tó ń béèrè fún I don't know that very thing that you have trusting God you have suffered enough on it olúwa ní kí n sọ fún mi pé òun ó bẹ̀ ọ́ ṣí. ah ẹnìkan náà wà nínú àdúrà yìí olúwa ní pé òun sunkún fún ọmọ you are crying for a child olúwa ní kí sọ fún wọn pé òun ti dá ọ lóhùn olúwa ní kí n sọ fún ẹnìkan pé tó wà nínú àdúrà yìí ó ní ẹ̀gbọ́n rẹ your your your elderly mi ò mọ̀ bóyá ọkùnrin àbò ó ní ẹ̀gbọ́n ẹ olúwa ní ìṣòro kan tí wọ́n ń gbàdúrà fún un ó ní ṣùgbọ́n òun olúwa yóò mú kúrò àdúnà hmm. pé obìnrin bá ọkùnrin olú ẹnìkan tó jẹ́ bí ẹ̀gbọ́n fún ìwọ tó jẹ́ bí ẹ̀gbọ́n òun gbàdúrà fún you are praying for that your elderly person ó tó wà ní ìṣòro ó ní òun olúwa yóò mú kúrò olúwa yóò mú kúrò ẹnìkan náà mo gbọ́ ẹ̀ mo ti gbọ́ ilé dáadáa ní Táyọ̀ Táyọ̀ Táyọ̀ mo gbọ́ ilé Táyọ̀ ayédi Táyọ̀ ìyá mo bóyá Táyọ̀ wà níbi tani ń jẹ́ Táyọ̀ kí ẹ kọ́ ọlọ́run kó fún ọ ní ayọ̀ na Lord Jehovah God to give you that joy let Jehovah God give you that joy kó lóra kó fún ọ ní eh, eh, that joy I have two minutes I need to ṣe àgbẹ̀ gbèrè pé èèyàn máa ń pa náà ẹ̀mí ní bí yẹn ṣe lè ṣe <laughs> ẹnu ẹ̀mí máa ń tẹríba fún ẹ̀mí ẹ̀mí máa ń tẹríba fún ẹ̀mí ẹ̀mí máa ń tẹríba fún ẹ̀mí ni hallelujah gbàtà wà ní gbàtà wà ní ṣọ́ọ̀ṣì ní kékeré ó gbá sí gbogbo àwọn orúkọ tẹ́lẹ̀ a máa sọ báyìí ló lọ àwọn orí bá ti lo aago báyìí gbogbo wọn èmi àdákẹ́ lọ ilé àdákẹ́ ẹ̀mí àtẹríba fún ẹ̀mí hmm. Hmm. hallelujah. lórúkọ Jésù kó lóa kó gbé sókè. Olúwa yóò fún ọ ní ohun rere tí ọkàn rẹ ń fẹ́ Olúwa yóò fún ọ ní ohun rere tí ọkàn rẹ ń fẹ́. ẹnìkan náà wà nínú àdúrà yìí there's somebody here in this prayer nílé bàbá ẹ. E ilé orogún ló ti jáde you are in uh, for polygamous family ilé orogún ló ti jáde níbẹ̀ wọ́n ti ẹ̀ka ẹ síbẹ̀ <laughs> ó sì jẹ́ ní tó ń dùn ẹ́ lọ́pọ̀lọpọ̀ and something has, has been of things of pain in your heart wọ́n ti ẹ̀ rí ẹ níbo ìwọ́kẹ̀ kì í ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n olúwa yóò sọ ẹ́ di èèyàn bẹ́ẹ̀ olúwa yóò sọ ẹ́ dèèyàn ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tiẹ̀ lẹ́njọ́ mẹ́ta yìí gangan tẹ́ pé wọ́n gan ó fẹ́ mú ọ ronú díẹ̀ ṣùgbọ́n olúwa yóò sọ ìrìn àjò ẹ di ayọ̀ olúwa yóò sọ ìrìn àjò ẹ di ayọ̀ olúwa ní kí n sọ fẹ́ nìkan pé òun ti dẹ lóhùn lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kó máa dúpẹ́ lẹ́tà ayọ̀ rẹ dé ìrìn àjò ẹgbà ọ̀tún lẹ́tà ayọ̀ rẹ dé ìrìn àjò olóhùn ti dẹ́ lóhùn ó yá kó di mímọ̀ fún ọ olóhùn ti dẹ́ lóhùn olúwa ní kí sọ fún pé òun ti dẹ́ lóhùn now let it manifest to you now let it manifest kó farahàn fún ọ kó farahàn ní ọ̀nà rẹ kó farahàn ní ayé rẹ sẹ́ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ nú àdúrà yìí ẹ ó rí ìyanu ẹ sì rí òun ọlọ́run you will see a miracle and you will see God. olúwa ní pé òun ó fi ara àwọn fún àwọn tó gbàgbọ́ that he will manifest himself to them that believe. Remember the scripture told us that if you can just believe, you will see the glory of God. Gba ìyanu sẹ́, gba ògo rẹ, gba ẹwà rẹ lónìí. Kìíní yẹn, mi máa ń tó lé yẹn, kò ní já sí ìtìjú. It will not end in shame. Olúwa yóò náwó agbára lórí rẹ̀ kò ní já sí ìtìjú olúwa yóò na ọwọ́ agbára lórí rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí o ayọ̀ yín kó pọ̀ ìbùkún ọlọ́run kó jẹ́ títí ògo ọlọ́run kó bú jáde ayé ò gbaṣọ lára rẹ̀ aṣọ rẹ̀ ò ní ayé ò ní jẹ́ ọ ni ó sì rí in any area you are trusting in tó ti fi gbẹ́kẹ̀lé pé ah lẹ́nu mi báyìí ti báyìí báyìí báyìí ni pé ń bí ilé báyìí ni mò ń gbọ́ ọlọ́run gbọ́ fún ó yá rí ìyanu ọlọ́run kó ló wa kó fi ẹwà kún ayé rẹ ayé yín kó níbùkún ẹ ní ṣe lásán ẹ ní wá lásán ẹ ní jìyà ẹ ní dààmú failure shall be far away from you disappointment shall be far away from me from you in the name of Jesus receive God's blessing receive God's glory it shall be well with you. The Lord God of heaven will surprise you and crown every effort of your life. The Lord God of heaven will give you that joy that you need in life. Olúwa yóò ṣohun tuntun ní ayé yìí bẹ́ẹ̀ ni ó sì rí ẹ lọ́nu rí ọlọ́run yìí gbogbo ẹni tí ayé ti ti ayé rẹ̀ pa gbogbo ẹni tí ayé ti dè gbogbo ẹni tí ayé ti denú rẹ̀ tó ti délé ọmọ gbogbo ẹni tí ayé ti dèrìn àjò rẹ̀ olúwa ṣègbó tó sọ fún mi rèé ìtúsílẹ̀ àmín. Ah, ìtúsílẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ gbogbo ẹni tẹ́ ẹ wá sínú àdúrà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nítorí ó dọ́ kó máa fara hàn nínú ayé yín ni kó máa fara hàn ah, ọ̀rọ̀ ọlọ́run ni ah, ah, ọ̀rọ̀ ọlọ́run ni kò ń ṣe pé kínní ohun tó lù á sọ ni no bargain for this èmi out of it èmi kò sí kan fẹ́ ṣe ohun tó ń sọ ni so gbogbo àti bá ti wá bá yín kó ń ṣe ohun tó ń sọ ni olúwa mo sì mọ̀ pé o kì í ṣèké o kì í parọ́ kò ń ṣe ẹ̀mí jì ló sọ fún mi kò yí gbà kínní ó bú mi sí gangan pé ìwọ ọmọ ìwọ ọmọ aláìgbọràn yìí ọmọ yóò ń gbọràn orí àwọn ará bíi gbogbo ò gbọràn náà ṣé ò gbọràn ni mo ní kó máa tú àwọn èèyàn lẹ̀ olóòfẹ́ ṣe àbí tó bá lè so bẹ́ẹ̀ fẹ́ so èmi náà tẹ̀síwá jókòó I resume to duty gbogbo èèyàn tó wà lábẹ́ ìdè àdè àrọ́mọbí ni àìrọ́kọ àríṣẹ́ àríwé ìgbélu ohunkóhun tó fi wà tó ti rí pé ah ó dààmú lórí rẹ̀ tó fi wọnú àdúrà ìwá lórúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀ àmín alágbá tó bá ló ti òun ò gbà idà Ọlọ́run idà Olúwa idà Gídíónì idà Olúwa idà Gídíónì idà Olúwa idà Gídíónì ó yá kó gé gbogbo wọn pápátá àmín idà olúwa idà gídíọ́nì ní orúkọ jésù ó yá kó yanjú wọn lónìí ẹnikẹ́ni àwọn èèyàn ìjẹ́ àwọn èèyàn ìkà tó láwọn ò ní gbà gbogbo agbá tó lóun ó dùn tí ọ̀sẹ̀ mo ní idà olúwa idà gídíọ́nì idà ìṣẹ́gun kó nà jáde still did enemies camp kó nà jáde kó nà sí àwọn ọ̀tá rẹ ibi tó ti gbìmọ̀ ó yà kó bọ́ lọ́wọ́ ogun yìí dẹ́ni ìdáláre dẹ́ni ìṣelógo ojú òní tìyìn ẹ̀ẹ́ni dẹ́ni lẹ́lẹ̀ ẹ̀ẹ́ni dẹ́ni asán ẹ̀ẹ́ni dẹ́ni yẹ̀yẹ́ orúkọ Jésù kò ṣe ti ń fún yín orúkọ ńlá ni orúkọ ńlá orúkọ Olúwa tẹ́ sátọ̀ wá kó gbà yín ṣèbí Ọlọ́run ló ní ọba tó sì ní ọkàn rẹ̀ lọ́wọ́ gbogbo tẹ́ ti ń fẹ́ ìyanu ẹ̀rí bẹ́ẹ̀ àmín. Ah, kí lẹ wá ṣe nínú àdúrà ẹ wá gba nǹkan ni àbẹ wá ṣeré ni mi ì ṣe show this is not a show ẹ wá gba nǹkan ni this is not a show ah, ẹ bìlí pẹ máa yìí sọ pé olúwa sọ pé òun rán òun ṣẹ máa yìí sọ pé olúwa sọ pé òun rán olúwa ló rán ẹ jẹ́ ká dán ká wò ó pé bóyá olúwa ló rán tán ẹ ò ó yẹ kọ́lọ́run wá jẹ́ wá gba ẹnu ayé yín ó yẹ gbàrí ọlọ́run ó yẹ gbàá ọlọ́run ẹ má wà mí wá ọlọ́run tẹ wá wá yẹn ó yẹ kó fara ẹ̀ hàn yín ọlọ́run tẹ wá wá kó fara ẹ̀ hàn yín ó ti bọ́ sí ó ti bọ́ sí ó ti bọ́ sí ó ti rí bẹ́ẹ̀ olúwa ti ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa àmín àmín lórúkọ jésù god bless you thank you for coming and thank you for being here I do, àdúrà I do. máa open the key today. and we, we got two section in the morning English, and you can wait the in the evening. If you choose to open it in the morning, it's okay. Just make sure you open it and prayer continue upon it. So I pray in the morning section, we open it, and also don't padlock it any. Don't mati mati mati. The cushion are open, and don't throw the don't throw it away. And later on, after this way that I'll tell you. Because you're going to use the padlock. Don't you tẹ́ máa mo sọ fún mi pé kò ń padlock it's just a point of contact ni kò ń ṣe padlock sọ <laughs> hallelujah so it's not the padlock itself. The Lord should release you in the spirit ohun tó ṣe pàtàkì ni padlock wo ló ti store láti ra padlock náà kí ni ìyẹn ṣe mẹ́ ẹ ṣe but ohun tó pè sórí ẹ̀ ló jẹ́ hallelujah so kọ́lọ́run kò tú ọ sílẹ̀ and so when you open it don't lock it okay so i'm going to tell us our, our prayer after we lock it again we pray ìwọ olúwa tó ti tú mi sílẹ̀ ìtúsílẹ̀ rẹ kò mí kalẹ̀ so that's one prayer we pray on it and the lord jehovah god bless you thank you for coming. Thank you for being here. See you in the morning by 6 by God's grace. God bless you. God bless you. God bless you. Mi mo ta ẹ̀mí ta ló ń jẹ́ tayọ̀ kọ́lọ́run kó ṣàánú fún Amen. Amen. Amen. God bless you. Bye bye. Bye bye. Bye bye. Bye bye. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Bye bye.